ṣe rí ọmọbìnrin tí ẹ mú wọlé ìránṣẹ́ ìránṣẹ́ ikú ni. Jésù! Ó sá òkè! Jésù Olúwa! Àjẹ́lé Ọlákẹ́ sá lọ sóko ibo olójú àwọn ẹlẹ́yìn o. Ṣé ṣe? Ó ní kí n kọ̀ọ̀kan pé òun ṣì. Nígbà tá bá wọ̀ ó di dandan ká jẹ bẹ̀rù. ṣé kò ní sọ̀rọ̀ dáadáa ṣá. a ah, bíbí kan. ẹsẹ̀ ẹsẹ̀ àánú mi yẹ ti pààyàn yẹ. ṣòótọ́ lórí àwa wọn ni tinú mi ni wàá ṣe àti àìgbọ́n ìmọ̀ kó yàbá ni. ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé ṣé orí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. gbogbo tó sọ kalẹ̀ ẹ ti gbà gbọ́. Ah, ọkọ mi pẹ́ òhun lọ́wọ́ ọ̀sásọ lára rẹ. tí wọ́n bá jẹ́ aríran hmm, èmi tí mo dúró síwájú ẹ̀ èmi kún alóore. báwo ló ṣe wọnú bíbá. bébì. ẹ̀yin lè ń wọ arábìnrin ìbí arẹwà o. kọ́kọ́rọ́ rẹ̀. ó dàgbà ju ẹ̀yin fúnra yín lọ. irú ẹ̀dá wo gan-an ni mí.